ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعلموا أن لجيرانكم حقوقه فاحفظوها عباد الله ويا معشر المسلمين إن لجيرانكم عليكم حقوقا فلا تضيعوها ولقد أمركم الله تعالى بأدائها على الوجه الذي بينه الله تعالى وطبقه نبي صلى الله عليه وآله وسلم ومن الجيران عباد الله منهم مسلمون وغير مسلمين فاتقوا الله في جيرانكم فلا تؤذوهم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب وصاحب بالجنب وابن السبيل وما ما وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا عباد الله إن الجار كما هو مشاهد في مجتمعنا اليوم هو من يسكن في بيتك من الأجانب إلى من يلاصق بيته بيتك من أربعين بيتا أماما وخلفا ويمينا ويسارا سواء كان مسلما أم غير مسلم ذلك لقوله صلى الله عليه وسلم عندما سئل عن الجار فقال أربعين دارا أمامه وأربعين خلفه وأربعين عن يمينه وأربعين عن يساره قال الألبان حسن الإسناد عباد الله إنه في ذمة الإنسان المسلم حقوق تجاء جاره والجيران عباد الله ثلاثة كل بحسب فالجار المسلم ذو قرابة له ثلاثة حقوق والجار المسلم بدون قرابة له حقان والجار الغير المسلم وبدون قرابة له حق واحد وهو حق الجيران أو حق الجوار والجار وحق الجيران فأتي عباد الله كل ذي حق حقا عن عبد الله بن المساور قال سمعت ابن عباس سمعت ابن عباس يخبر ابن الزبير يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول ليس المؤمن الذي يشبه وجاره جائع عباد الله إن إيذاء الجيران بأي نوع من أنواع الإيذاء من موجبات العقاب للمرء في الدنيا والآخرة لقوله صلى الله عليه وسلم كم من جار متعلق بجاره يوم القيامة يقول يا رب هذا أغلق بابه دوني فمنع معروفا وكم من عابد وناسك لم تنفعه عبادته ولا نسكه لإيذائه لجيرانه وعن أبي هريرة رضي الله عنه يقول قيل للنبي صلى الله عليه وسلم يا رسول الله إن فلانة تقوم الليل وتصوم النهار وتفعل وتصدق وتؤذي جيرانها بلسانها فقال رسول الله صلى الله عليه وسلم لا خير فيها هي من أهل النار قالوا وفلانة تصلي المكتوبة وتصدق بأثوار ولا تؤذي أحدا فقال رسول الله صلى الله عليه وسلم هي من أهل الجنة عباد الله إنه من الإيذاء للجيران الزنا بحليلته وسرقة أمواله والوقعة في أعراضه بالنميمة والغيبة وغيرهما ولعنه وسبه وقتله وغيرها من أنواع الإيذاء وكذلك الجهر بالقول عليه ذلك الأحاديث الواردة على منع ذلك منها قوله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه وقوله صلى الله عليه وسلم في بيان أكبر الكبائر قال أن تجعل لله ندا وهو خلقك وأن تزاني بحليلة جارك وقوله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقتل arrojulu jara wa akahu wa aba adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atúdúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ní ẹ̀kan sí ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà ni ọba alágbára ọba ológo jùlọ ọba tí gbogbo àlámọ̀rí pátá ó ń bẹ ní abẹ́ ìkápáni rẹ̀ ọlọ́run ọba yìí lọ́ba tó mọ ìbẹ̀rẹ̀ gbogbo nǹkan tó sì mọ ibi tí gbogbo nǹkan ó kángun sí adúpẹ́ fún ọlọ́run ọba náà àyìn amọ̀rírì oore tó ṣe fún wa oore islam oore àlàáfíà oore ìdúró déédéé lójú ọ̀nà ti ọlọ́run ọba adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba lórí àwọn oore yìí èyí tí ń tó tẹ̀léra wọn abẹ́ ọlọ́run ọba ní tóbi rẹ̀ kọ́mọ́sẹ̀ máa ṣàlékún oore ẹnìkọ̀ọ̀kan wa o atọrọ àforíjìn lọ́sọ́dọ̀ ọlọ́run ọba nítorí pẹ́rú ẹlẹ́ṣẹ̀ ni wá lẹ́nu jẹ́jọ sásìkò tá a wà láàrin ìṣẹ́jú síṣẹ́jú wákàtí sí wákàtí gbogbo aná la mọ àwọn ibi kọ̀ọ̀kan tá a ti ń fara gbá tá a ti ń ṣe lọ́hùn yálà àmọ́ ni àmọ́ ni gbogbo àwọn eléyìí gbogbo ẹ̀ lápapọ̀ àtọrọ àforíjì lọ́sọ̀dọ̀ ọlọ́run ọlọ́run kó foríjì wá ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ nínú ọ̀rọ̀ ẹnu èyí tí a fojú ṣẹ̀ èyí tá a fetí ṣẹ̀ èyí tá a fi rin ẹsẹ̀ ṣẹ̀ èyí tí a fọwọ́ ṣẹ̀ ọlọ́run ọba nìkan lọ́ba tó pé gbogbo bí tá kù sí èyí tá a mọ̀ àti èyí tá a mọ̀ ọlọ́run mọ́ṣẹ́ foríjì wá awọ́ ọlọ́run ọba ní oníkẹ́ kọ́lọ́run kọ́kẹ́ ẹnìkọ̀ọ̀kan wa mo jẹ́rìí nítòdodo pé kò sẹ́ni tí jọ́sìn tọ́ sí àfi ọlọ́run mo sì jẹ́rìí pé ànábì muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe ẹ̀yin arúsàn ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa níkọ̀kọ̀ wa àti ní gbangba ká mọ̀ pé gbogbo nǹkan náà ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ló fi pòwe fún wa ká mọ̀ pé ọlọ́run ọba ń bẹ gbogbo nǹkan ni ọlọ́run ọba fi pòwe fún wa láti lè fi yé wa pé á padà fi ilé ayé lẹ̀ tó bá di àsìkò kan ojoojúmọ́ lọ́lọ́run bá ń fún wa ní àpẹẹrẹ tá a fi lè mọ̀ wípé gbogbo tó bá ti níbẹ̀rẹ̀ náà ní olópin ẹ̀yàn rúsan ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ní gbogbo òṣèṣe wa nínú ìhùwàsí wa nínú òṣèṣe wa nínú ìrìn ẹsẹ̀ wa o bákan náà ká sì lọ mọ̀ wípé ẹ̀sìn wa yìí tí ṣe ẹ̀sìn Islam ẹ̀sìn tó lófin ni ẹ̀sìn tó nílànà ni ẹ̀sìn tọ́lọ́run bá gbé kalẹ̀ kó lè máa jẹ́ oore àti fọkànbalẹ̀ fún gbogbo àgbáńlá yìí kò sí nínú ìròyìn Islam ìwà jàgídíjàgan kò sí nínú ìròyìn Islam ìwà pé wọn ò mọ̀ sí bágbé kò sí nínú ìròyìn Islam àti mùsùlùmí ìwà wípé ẹ má mú létí wọn Islam ó ṣe wá lójú kòkòrò kódà ó ṣe ní dandan lé wa lérí àwọn ojúṣe tá a gbọ́dọ̀ máa ṣe sí àwọn aládùúgbò wa ẹ̀yin ẹrúsìn Ọlọ́run ó ti ń bẹ nínú ẹ̀sìn wa pàtàkì àwọn tá à ń jọ ń gbé àwọn aládùúgbò wa àwọn tá a jọ kọ́lé tira wa àwọn tá a jọjọ ń gbé ládùúgbò àwọn tí a jọjọ gba ilé kan papọ̀ tí a jọjọ jẹ́mi rẹ́ǹtì àbí àwa tá a jẹ́ landlord àwọn tá a gbà sínú tó jẹ́ tẹ́láǹtì wa gbogbo wọn náà ni wọ́n ní ẹ̀tọ́ tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ̀yin ẹrúsàn ọlọ́run kó wá náà ni a gbọ́dọ̀ fún ní ẹ̀tọ́ rẹ torí pé gbogbo àwọn nǹkan yìí náà ló papọ̀ tá à ń pè ní Islam ìrun orígun tó tóbi ni nínú Islam ṣùgbọ́n kì í sóun nìkan ní Islam ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa kájí kó yé wa bẹ́ẹ̀ ààwẹ̀ orígun tó tóbi ni nínú Islam ṣùgbọ́n Islam kò parí sórí kágbàwẹ̀ nìkan o ká lọ hajj orígun tó tóbi ni fún ẹni tọ́lọ́run bá fún lágbára nínú Islam ṣùgbọ́n Islam kò parí sí kápẹ́yàn lálàájì nìkan o nínú àwọn nǹkan tí Islam kó sínú téèyàn fi pé nígbàgbọ́ téèyàn fi pé ní ìmánì òun náà ni kéèyàn máa ṣe ẹ̀tọ́ èèyàn sí àwọn aládùúgbò èèyàn ẹ̀yin ẹrú san ọlọ́run mùsùlùmí ò gbúdọ̀ fara ní aládùúgbò rẹ̀ a gbúdọ̀ kọ́ṣe muhammad sallallahu alayhi wa sallam bó ṣe báwọn ènìyàn gbé bó ṣe báwọn èèyàn lò àti àpẹẹrẹ dáadáa tí ànábì fi lélẹ̀ fún wa sallallahu alayhi wa sallam ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọlọ́run ọba ń pa wá láṣẹ nínú alukur'an alkarim láti lè máa sọ pàtàkì dáadáa fún wa àwọn tó ṣe wípé wọn ò gbúdọ̀ gbẹ́yìn nínú dáadáa wa bọ́lọ́n bá ṣe oore fún wa bá a bá ní tó ṣẹ́kù bá a bá jẹ tó ṣẹ́kù tá a bá mu tó ṣẹ́kù ká mọ́ rò pàwà nìkan la ní gbogbo ẹ̀ o èyíkéyìí nínú tọ́lọ́n bá kọ̀dí sọ́dọ̀ wa má sì dà kíní dòdò pé èmi àtọmọ àti ìyàwó mi nìkan la ní o mọ̀ wípé táwọn míì náà ń bẹ́ ń bẹ́ẹ̀ kódà ó ṣeé ṣe kó jẹ́ pé torí tiwọn lọ́lọ́wọ́n bá fi ṣe àwọn kan yìí fún ọ ọlọ́wọ́n bá ń sọ nú alukur'an alkarim ọlọ́run ní ẹ máa jọ́sìn fún ọlọ́run nìkan ẹ má pa nǹkan kan míì papọ̀ mọ́ ọlọ́run lẹ́yìn eléyìí àwọn òbí méjèèjì tí wọ́n bí yín ẹ máa ṣe dáadáa sí wọn lẹ́yìn eléyìí àwọn tí wọ́n jẹ́ ẹbí àwọn tí wọ́n jẹ́ ẹbí yín nínú ìdílé ìyá nínú ìdílé bàbá ẹ jẹ́ kí àwọn ẹbí yín ẹ ru ara yín papọ̀ mọ́ wọn ẹ ṣe dáadáa sí àwọn ẹbí yín ẹ náwó dáadáa sí àwọn ẹbí yín ẹlòmí ń bẹ ó láàmìlaka gbogbo àwọn èèyàn ń gbúrò rẹ̀ lọ́tún wọ́n ń gbúrò rẹ̀ lésì gbogbo àwọn tó jẹ́bi rẹ̀ wọn ò láǹfààní àti dọ́dọ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run eléyìí kò sí nínú Islam eléyìí kò sí nínú àmì tá a fi mọ mùsùlùmí ọlọ́run ọba ní ẹ ṣe dáadáa sí àwọn ẹbí yín ìbéèrè táwọn àmọ́ béèrè àbí táwọn èèyàn máa sọ ni wípé àwọn ẹbí wọ́n lépa òun ìwọ fi yín lẹ̀ fọlọ́ gbogbo tí ọlọ́run bá ti rán wọ ní dáadáa ìwọ máa ṣe sísàkánì wọn o ọlọ́run ní bákan náà máa ṣe dáadáa sí àwọn ọmọ òrukàn bákan náà ṣe dáadáa sí àwọn aláìní ọlọ́run ní bákan náà ṣe dáadáa sí àwọn aládùúgbò rẹ àwọn alábàágbé tí wọ́n tún jẹ́ ẹbí ìgbà míì ń bẹ ẹbí wọn àjọ máa gbé papọ̀ ọlọ́run ní àwọn aládùúgbò rẹ tí wọ́n tún jẹ́ ẹbí rẹ ṣe dáadáa sí wọn bákan náà àwọn aládùúgbò rẹ tó ṣe pé ẹ̀yin ṣe bí ilé kíkọ́ lọ́pàá yín pọ̀ àdúgbò lọ́jọ́ payín pọ̀ ọlọ́run ọba ní ẹ ṣe dáadáa sí wọn o ẹ jọjọ rẹ́ǹtì ilé papọ̀ ló payín pọ̀ ọlọ́run ọba ní wọ mùsùlùmí ṣe dáadáa sí wọn. wàsọ́ ibèbèlè jump àwọn ọ̀rẹ́ tó súnmọ́ wa ọ̀rẹ́ tó jìnnà èyàn àti ẹ̀bùṣe gàdà èyàn ni mo fẹ́ lọ bẹ̀ ọ̀rẹ́ mi wò lágbájá ń bolẹ̀ ń lọ mo ti gbúrò ọ̀rẹ́ mi báyìí ti pẹ́ mo fẹ́ lọ kí ọlọ́run ọba ó kọ́ wa ní gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí àwọn ẹ̀kọ́ tó lè máa jẹ́ kífẹ̀ẹ́ ó wà ọlọ́run ní bákan náà ẹ ṣe dáadáa sí àwọn ọmọ orírìn ẹni tó ṣe pó ní ọlọ́run sì ṣègbà láàyè fún àmọ́ lórí ìrìn àjò gbogbo nǹkan tó mú lọ́wọ́ ó pàdánù kò sí lọ́wọ́ ẹ̀bà kò sì mọ bí ó ṣe débi tí ń lọ ọlọ́run ní tẹ́ bá rí wọn ẹ ṣàánú wọn bákan náà àwọn ẹrú yín nígbà tí ẹrú ń bẹ ẹ má lò wọ́n nílò ẹrú ẹ ṣe dáadáa sí wọn ọlọ́run ní dájúdájú òun ọlọ́run òun ò nífẹ̀ẹ́ sí gbogbo ẹnikẹ́ni tó bá máa ń ṣe ìgbéraga tó máa ń ṣe fàárí ọlọ́run ọba jẹ́ ká mọ̀ wípé òun yọ ìfẹ́ òun kúrò lọ́dọ̀ gbogbo ẹni tó bá ti jó ní ìgbéraga gbogbo ẹnikẹ́ni tó bá ti máa ń ṣe fàárí látara ń tọ́lọ́ ń ṣe fún ẹlòmíín wora rẹ̀ pò ń tóbi òun ga kọjá kóun lọ bẹ ọ̀rẹ́ òun kan tí ò lówó lọ́tòun láti lọ bẹ̀ wò lẹ́ẹ̀fì máa rí i pé nígbà míì ọ sọ wọ́n kẹ́ẹ̀ tó rí pé nìkan jẹ́ èèyàn ńlá kó wá wọ àdúgbò kankan níta ní ń béèrè kọ́ wá ṣe pọ́ọ̀rẹ́ rẹ̀ kọjá tálákà lọ́wọ́ wá wá ó sọ wọn kàkà tí ó fi wá wá yóò ní kọ́ wá pàdé òun ni torí pé ti tóbi kọjá ẹni tó lè wá yẹn wá ẹ̀yẹ rúsan ọlọ́run ọlọ́run lòun ò nífẹ̀ẹ́ sí ìgbéraga òun ò kódà ó tún bu iyì kún ọ̀rẹ́ rẹ̀ òun nígbà tó wá rí pé kan wọ àdúgbò ọ wá ní ọ̀rẹ́ ẹ̀hún kan bẹ́ẹ̀ bí òun lòún wá wá ẹ rí pé léyìí yóò fi iyì àtàpọ́nlé sára ọ̀rọ̀ rẹ̀ gan ọlọ́run ọba kọ́ wa lẹ́kọ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyí ìdí nìyí tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa wọn ò lè rìn gàràgà tí wọ́n bá sì kọ́lé ọ̀tọ̀ ni wọ́n ó ṣe fẹ́ǹsì fẹ́ǹsì tí wọ́n ó ṣe síbi ilé yọ ga débi pé èèyàn ò ní rìnà rí ilé wọn gan lẹ́yìn eléyìí wọ́n ó tún wá de àwọn ajá síbẹ̀ wọn ó tún wá fa iná sí gbogbo fẹ́ǹsì dé pé ẹni tó bá fọwọ́ kàn iná ṣọ́ọ̀kì irú ìgbésí ayé tí wọ́n ń gbé nìyẹn nítorí pé àwọn ò ṣetán láti tẹ̀lé ní tọ́lọ́wọ́n bá sọ yìí bẹ́ẹ̀ bá tẹ̀lé ní tọ́lọ́wọ́n bá sọ yìí jọmọ́ kò síbi tó lè rìn lọ kò síbi tó lè lọ kò sí àwọn èèyàn tó lè wà láàrin wọn nítorí pé wọn náà ti fún wọn ní ẹ̀tọ́ wọn bó ti tọ́ àti bó ṣe yẹ ẹ̀yẹ rúsan ọlọ́run ọlọ́run ní òun ò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tó bá máa ń gbéraga ẹni tí bá máa ń wúra rẹ̀ pé ló ń dáa ju gbogbo àwọn èèyàn lọ ẹlòmí ń bẹ ẹni tó ní ni ládùúgbò kò ní dá sí nǹkan kan ládùúgbò bí wọ́n fẹ́ rí wọ́n kàn máa rí tọkọ rẹ̀ ó kọjá ni kódà yóò sí ọkọ rẹ̀ pani yóò wá ẹni pani ẹnìkan ò lè rí nítorí wípé òun ríra rẹ̀ kò ń dáa ju àwọn èèyàn tó kù lọ ẹ̀yin ẹrúsàn ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí nínú ìwà mùsùlùmí tó bẹ̀rù ọlọ́run èyíkéyìí nínú àyètọ́lọ́run bá fi wá sí ipò àrísìkí ọlá tọ́lọ̀ ń ṣe fún wa ọkàn ṣe kò ń gé oore nì kì í ṣe pé ó dáa ju àwọn tó kù lọ kì í ṣe pé ó gbọ́n jù wọ́n lọ kì se ṣe wípé ìwọ ló mọṣẹ́ ṣe jù kì í ṣe wípé ìwọ ni làákàyè rẹ pé jù lọ ó kàn wu ọlọ́run ló ṣe wọ bó ṣe ṣe ọ̀hún mọ́ wàá wúra rẹ ipò ó ẹlòmíì lọ fararo gbogbo àwọn ènìyàn ṣe dáadáa sáwọn èèyàn pàápàá jùlọ àwọn tí ẹjọ jẹ aládùúgbò torí pé Ọlọ́run bá máa ń sí kéèyàn ó ní tẹríba kéèyàn má ní gbéraga ẹ̀yin ọ̀rùsàn ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ wípé àwọn aládùúgbò nínú Islam wọ́n pín sí ọ̀nà mẹ́ta aládùúgbò mi ń bẹ tó ṣe wípé aládùúgbò rẹ ni ẹbí tún nìyí ẹbí kan náà nìyí ó tún jẹ́ aládùúgbò rẹ irú eléyìí ó tún jẹ́ mùsùlùmí ìwọ̀ mẹ́ta ló ń bẹ fún tí ó gbà lọ́wọ́ rẹ̀ yóò gba iwọ ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn yóò gba iwọ aládùúgbò yóò tún gba iwọ pé ẹjọ jẹ ẹbí kan náà mẹ́tẹ̀ẹ̀ta yẹn Ọlọ́run bí ọ léèrè tó o bá pè fún nínú gbogbo táwọn Ọlọ́run ó tó o bójú alikiyama tọgbọ èèyàn ọgọ́rùn èèyàn táì kíyèsí nìyẹn máa kírun àáfà ńlá ni ṣùgbọ́n gbogbo ẹ̀tọ́ yìí ó fojú aládùúgbò kejì òun náà lẹni tó ṣe wípé aládùúgbò wa ló jẹ́ ó sì tún jẹ́ ẹbí wa ṣùgbọ́n àìṣe lẹ́sìn kan náà ṣùgbọ́n ẹbí ni wa eléyìí yóò gba ẹ̀tọ́ méjì lọ́wọ́ rẹ̀ yóò gba ẹ̀tọ́ pé aládùúgbò kan lẹ́jọ jẹ́ yóò sì tún gba ẹ̀tọ́ wípé ẹbí òun lẹ́yìn méjèèjì aládùúgbò kẹta òun náà lẹ́yìn tó ṣe pé a kì í ṣe bí kan náà àjọjọ wa kọ́lé papọ̀ ládùúgbò ni àmọ́ra wa rí àdúgbò náà láti pàdé ìjádùúgbò ń ló pa ẹbí ò pa ẹ̀sìn ò pa òun náà lẹ́tọ̀ọ́ tí o ẹ̀tọ́ wípé jẹ́ aládùúgbò òun ó lẹ́tọ̀ọ́ sí lọ́dọ̀ o gbúdọ̀ fún ní ẹ̀tọ́ ẹ̀ torí pé aládùúgbò bó o bá fún ní ẹ̀tọ́ rẹ̀ bó ti tọ́ àti bó ṣe yẹ tó bá di dọ́gbìn dalẹ̀ kìyàmọ̀ ọlọ́run ó béèrè lọ́wọ́ rẹ̀ ẹ̀yin ẹrúsàn ọlọ́run ìbáṣepẹ́ gbogbo mùsùlùmí là ń lo àwọn ìlànà tẹ́kọ̀ọ́ wá fún wa tẹ́sìn wá fún wa yìí ní gbogbo àyè tá a bá ti bára wa ládùúgbò tá a bá ti bára wa àwọn èèyàn ó mọ ẹwà àti orin tí ń bẹ nínú Islam èé ṣe tó fi jẹ́ wípé ẹ̀rù a sì mọ bẹ́ẹ̀ lómìn láti lọ ralẹ̀ síbi táwọn mùsùlùmí pọ̀ sí èé ṣe tó fi jẹ́ pé àwọn èèyàn á máa páyà láti lè lọ múlẹ̀ síbi tó bá yẹ pé mùsùlùmí ni wọ́n pọ̀ ńbẹ̀ kò sí tó fà á bí kì ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ Islam lórúkọ tí kì í ṣe tiẹ̀ Islam dáa púpọ̀ ó kó gbogbo èèyàn mára ó sì fún oníkálukú ní ẹ̀tọ́ ẹ̀ ẹ̀tọ́ aládùúgbò Islam pọn ní dandan lérí wa pé a ò gbúdọ̀ dún àwọn aládùúgbò wa ní ẹ̀tọ́ wọn ẹ̀yẹn rúṣin Ọlọ́run àfọwọ́ abdullahi ọmọ abbas ó ní òun gbọ́ ó sọ fún abdullahi ibn zubair ó lóun gbọ́ lẹ́nu anabi sallallahu alayhi wa sallam anabi ń sọ báyìí wípé kì í ṣe mùmíní tòótọ́ lonítọ̀hún ẹni tó yó tẹ̀bi ń pa aládùúgbò rẹ̀ anabi ní ìmánì rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ò tí eléyìí islam ò nìyí bó tilẹ̀ jẹ́ pé ẹwà yìí bí eré bí eré ó ti ń tán nílẹ̀ ṣùgbọ́n ẹwà yìí ọ̀pọ̀lọpọ̀ wa a bá nínú ìṣesí àwọn tó ṣáájú wa àwọn òbí wa àwọn àfáà wa a bá wọn ìṣesí yìí nínú ìṣesí mùsùlùmí tí mùsùlùmí bá ń gbélé pàápàá jùlọ pẹ̀lú ilé tá a dojú kọra tán bá dáná oúnjẹ òun ní dáná tí wọ́n nìkan bó ti wulẹ̀ kọ́ mọ àwọn tó kéré tọ́jọ́ mọ kéékèèké nínú àwọn tí wọ́n jọjọ́ ń gbé wọn wọn ni ah, ẹyà ti bọ́lá lélẹ̀ yìí o ìrẹsì tá a sì lónìí rè àbí bẹ́ẹ̀ kọ́ ń táwa bá nìyẹn tẹ bá ti dáná oúnjẹ ẹ fún gbogbo àwọn tẹ ẹjọ jẹ tenant ẹ fún wọn bó ti ẹsẹ̀ àwọn ọmọ wọn kéékèèké ẹ gbé ránṣẹ́ ẹni tí gbogbo wa bá nìyẹn eléyìí ó sì jẹ́ ọ̀kan nínú ìṣesí mùsùlùmí ìgbà mi ń bẹ ọmọlẹ́lẹ́ fún bàbá ní ọjẹ́ nígbà tí ò kankan èyí tẹ́ ẹlẹ́ gbé fún wọn ó lè dẹ́pọ̀ ni wọ́n fi sóúnjẹ alẹ́ níjọ́ náà tẹ́yìn ò sì ní mà tẹ́ sọ pé ọmọ lè gbé fún gbogbo àwọn àṣà wọn yìí àṣà Islam ṣùgbọ́n àwọn ìdí tí nǹkan yìí ò fi rí bẹ́ẹ̀ mọ́ lásìkò tá a wà yìí àkọ́kọ́ ipò torílẹ̀-èdè wà kò rí bí ìtànà torí pé ìwọ tó fẹ́ fún yàn ìwọ́gun ò tí ì rí jẹ débi pọ́ jẹ ọ̀sẹ̀ kù ó fún yàn ọlọ́run bá kọ́ bá tún orílẹ̀-èdè wa ṣe ẹlẹ́ẹ̀kejì àìlágbọ́yé ẹ̀sìn bíi ti tẹ́lẹ̀ mọ́ ẹlẹ́ẹ̀kẹta ìní àníyàn bú síra ẹni nígbà náà kò sẹ́ni tí ó lérò tí ò dá ṣùgbọ́n nísìn ọ̀dáná ọ̀hán fáwọn èèyàn ó tún dídọ́ kejì ó tún wá fún wọn ó tún dídá kẹta ó tún gbé fún wọn àwọn yóò ẹwà o ó lè mọ ìlú arísìkì yín o ẹbí tá a bára wa dé nìsín nìyẹn nígbà tó ṣe pé àníyàn wa ò dáa síra wa mọ́ kò jẹ́ káwọn nǹkan yẹn kó fẹ́ ṣeé ṣe mọ́ ẹlẹ́ẹ̀kẹrin náà ni pé àkọlé bíi ti tẹ́lẹ̀ mọ́ oníkálukú ló ti ní ààyè tiẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ eléyìí ò sọ wípé ẹni tá a bá rí pókù díẹ̀ káàtó fún ká má náwó ọ̀rà lọ́wọ́ sí i kọ̀sẹ̀ dìgbà tẹ́lómi bá bá wa wípé bí ń pa òun bọ́ ọ bá ti rí ọmọ pé ó fẹ́ jọ pé ẹni pókù díẹ̀ káàtó gbogbo àwọn nǹkan báyìí nínú àwọn ẹwà Islam òun lélẹ́yìí àwọn ẹni rẹ̀ ṣáájú kọ́lọ́n kó bá a yọ́nú sí wọn tí wọ́n bá fẹ́ ṣoore nígbà míì lápèjúwe wọ́n lè gbé bí àpò ráìsì kan lápèjúwe wọ́n wàá jí nídàájí wọ́n ara lọ sẹ́nu ẹnu ọ̀nà ẹni yẹn wọ́n rà gbé bẹ́ẹ̀ wọ́n bá kúrò bẹ́ẹ̀ gbẹni yọba sílẹ̀kùn àpò ráìsì ni ni yọba ń bẹ̀ tóun náà bá sì àwọn náà fàwọ̀ lẹ́gbẹ̀tọ̀ èyí tó lọ ń ṣe náà kò ní mẹ́rin tó gbé wá ẹni tó gbé fún náà kò ní sọpọ̀ ló ń gbé wá ṣùgbọ́n jàmọ́ àtọ́ pé sìn ni ní táwọn èèyàn kan sọ ni pé sọ́ra o tó bá lọ jẹ àpò wọn tó disapia ìwà àtọmọ tí wọn ò rí ọmọ àwọn àdánwò tó délé ayé tó wáá fẹ́ ké wa lọ́wọ́ láti máa ṣe gbogbo dáadáa bẹ́ẹ̀ nìyẹn ẹ̀yẹ rúṣin ọlọ́run ṣùgbọ́n bó ti wulẹ̀ kó rí a gbọ́dọ̀ ṣe wọ dáadáa ní ṣíṣe sí àwọn aládùúgbò wa bó ti wulẹ̀ kó rí a tún gbé pẹ́ẹ́lí ju ẹnìkan lọ àwọn tún gbé pẹ́ẹ́lí ju ẹnìkan lọ àwọn èyí tí bá ń ṣẹ́kù níbi tiwa kó má ṣòfò ká máa náwó rẹ̀ sí àwọn tí àjọjẹ́ aládùúgbò àwọn tó bá dàbẹ̀ ni pé ó kù díẹ̀ káàtó fún un eléyìí nínú àwọn ẹwà Islam nìyí lànàbí sallallahu alaihi wasallam ló fi sọ fún wa wípé ẹ ò tí ì di onígbàgbọ́ òdodo tòótọ́ ẹnikẹ́ni tó bá yó tèmi ń pa aládùúgbò rẹ̀ ẹ̀yìn ẹrúsàn ọlọ́run nínú àwọn ẹ̀tọ́ aládùúgbò ní ọrùn ẹnì kọ̀ọ̀kan wa òun náà ni pé a ò gbúdọ̀ fara ní aládùúgbò wa gbogbo ọ̀nà tí ìnira pín sí a ò gbúdọ̀ jẹ́ kí ìnira kó wá látọ̀dọ̀ wa sí aládùúgbò káládùúgbò náà ò mọ̀ fara ní ẹnikẹ́ni eléyìí ni máa ń mú àlàáfíà wá sáyé ó sì máa ń mú àlàáfíà wá sí àwùjọ torí pé ìmọ̀ fara ní aládùúgbò nínú àwọn nǹkan tó lè gbé èèyàn wọ náà ni níjọba ìjà kìyàmù ọlọ́run kò sọ wá ń a ò gbúdọ̀ fara ní aládùúgbò wa nínú ọ̀rọ̀ ẹnu ẹlòmíín bẹ ariwo yèè ni ó máa pa báwọn tán jọ ń gbé bá sọ̀rọ̀ yóò ní òun ni landlord òun ló nílé òun ó lè gbé rẹ́kọ́ọ̀dù kan sí tí ó máa pariwo gbogbo àwọn tó wà nílé òun nílé sùn bọ́n bá sọ̀rọ̀ jù yóò ní ẹwà o wọn ò tí ì bẹyìn tóun fi ṣiṣẹ́ ilé òun tó ń gbé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lòdì sí ẹ̀kọ́ Islam a ò gbúdọ̀ fara ní aládùúgbò wa a ò gbúdọ̀ dúró ń dúró pé àǹfààní tiwa nìkan là ń wò a fẹ́ mọ ẹni tí ó kàn nira látara pé àwọn àǹfààní ti wà nínú fífara ni aládùúgbò òun náà ni ngbà gbogbo yín tí ẹ bá yàgbẹ́ ojú wíńdò wíńdò lẹ́lọ́ yàgbẹ́ sí láńlọ́ọ̀dù mi ń bẹ òun ló kọ́lé lóòótọ́ ṣùgbọ́n tó bá ti jí láàárọ̀ tí ó bá ti tọ̀ wíńdò tẹ́nàǹtì kan ibi ẹ̀yìn wíńdò rẹ̀ òun ni láńlọ́ọ̀dù sí tẹ́nàǹtì ò sì gbúdọ̀ sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ bàbá yàtọ̀ pé ó kò jáde ni láìjọ́ tóun ti kọ́lé gbogbo àwọn tí wọ́n ń gbé bí kọ̀sẹ̀ tó complain ibi tóun má tọ̀ sí náà bàbá ṣùgbọ́n wíńdò tòun lélẹ̀ òórùn tọ̀ yẹn ojú òun ó sọ yóò rí pé tí ò bá ti place ẹ kó jáde nílé o ẹ rí pé léyìí ìfara ni aládùúgbò ni ìhun tí ń sọ pé tí ò bá ti place ẹ kókó jáde kò yé gbowó lé o lọ́wọ́ ẹ̀ nínú àwọn ọ̀nà tá a fi ń fara ni ọra wa nìyí láńlọ́ọ̀dù ọmọ òfin ṣe ṣùgbọ́n kò mẹ ẹ̀tọ́ ẹni tó jẹ́ ayálégbé láńlọ́ọ̀dù ó gbowó yóò lóun ó tún gbá ṣe òun ó tún àwò ṣe tó bá ìtẹ́lọ́wọ́ báyìí kò ní ṣe kankan ṣùgbọ́n tí tẹ́nàntì tó bá bẹ̀rẹ̀ kankan jẹ́ nulẹ̀ yóò fọlọ́pàá mọ́ so gbogbo àwọn nǹkan wọ̀nyí àbòsí ni a ò gbúdọ̀ fara ní aládùúgbò wa alábàágbé wa a ò gbúdọ̀ fi ara ní wọn bó ti wulẹ̀ kọ́ ma anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ní mélòó mélòó ní alábàágbé tó ṣe pé jọ́gbọ́n di alkiyama yóò fẹjọ́ aládùúgbò rẹ̀ sun ọlọ́run níjọ́ náà yóò ní ìrẹ̀ ọlọ́run ẹni yìí bébí ṣe pa mí tó mi ò ráàyè dọ́dọ̀ rẹ̀ ó tilẹ̀kùn ẹni yóò fẹjọ́ rẹ̀ sun ọlọ́run níjọ́gbọ́n di alkiyama so ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo ẹni tó ní bí wọn ò bá tiẹ̀ lè wọlé rẹ̀ jẹ́ káàyè kan bẹ tí wọ́n ti máa pàdé rẹ̀ bí wọn ò lè jáwọnú ilé rẹ̀ ẹ máa jẹ́ wọn ó lè pàdé rẹ̀ mọ́sásì bí wọn ò bá tiẹ̀ lè wọ inú mansion tó ń gbé bó tilẹ̀ jẹ́ pé inú mansion bó ti tó náà wọ́n padà gbé ọ jáde ńbẹ̀ náà jọ́ka tí wọ́n bá lè wọ́ bẹ̀ jẹ́ kó máa pàdé rẹ mọ́sáàsì náà nítorí bá fẹ́ tọrọ lọ́dọ̀ rẹ ètò ọba lágbára ó lè máa ṣe fún wa ṣùgbọ́n gọ̀ọ̀rọ̀ rọ àwọn tẹ́ rí bẹ́ẹ̀ jàmá tí wọ́n bá ń kírun gan inú yàrá wọn ni wọ́n ti máa kí wọn ò ní wá mọ́sáàsì àbí kán lọ kọ́ mọ́sáàsì kan sínú ilé wọn tán bá ti wá kọ́ mọ́sáàsì síbẹ̀ wọ́n tún wá fi ajá kan sẹ́nu ọ̀nà so wọ́n wàá gba bí ọlọ́dẹ bàbá ọdẹun náà ní máàmù tó ti yé kò ní ìdí wípé bóyá wọ́n ṣẹ̀ lọ gba ìmáàmù kan tí ọmọ wá láti ta bàbá ọdẹun òun náà ni ó pèrun kò sí gbúdọ̀ fi máìkì pèrun torí pé bàbá olówó ń sùn lọ́wọ́ tọ́ba ara pèrun rẹ̀ yẹ́ yóò sì dá kàámọ̀ sí fún rẹ̀ yóò dárun kí fún rẹ̀ ṣùgbọ́n kí wọ́n wá pèrun ẹ̀ wá ń kan géètì pé afẹ́ wá kásùn báwo ajá ni ó lè ń gbára so báwọn ṣe ń lo sẹ̀mí ayé wọn nìyẹn ṣùgbọ́n bó bá pẹ́ bó bá yá wọn gbé jáde kúrò nílé náà ẹ̀yin ẹrú san ọlọ́run bó ti wulẹ̀ kọ́ há tó dáwọn èèyàn ó máa rí ọ kódà bó sẹ́ kọ̀ọ̀kan tí wọ́n máa láǹfààní láti dọ́dọ̀ rẹ mélòó ló fẹ́ mọ̀ ṣùgbọ́n tó bá láǹfààní àti dọ́dọ̀ rẹ wọ́n lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ rẹ tí wọ́n fẹ́ gbà gbogbo tó kójọ yẹn ìwọ nìkan kọ́ ló o Islam jẹ́ kó yé wa wípé a gbúdọ̀ máa ka ti àwọn míì náà mọ́ ti wa ká mọ̀ mọ́ dóńdó bámúbámú ni mo yó èmi ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ń pa ẹnìkan ẹ̀yin ẹrú sin ọlọ́run mélòó mélòó lẹni tí ń sin lọ́run lójú méjèèjì tí ń fara ara lẹ̀ fọlọ́run tí ìfara ara lẹ̀ rẹ̀ yìí tí ò sì ní gbé débi kan wájú ọlọ́run tó ṣe wípé ní tí ó kó bá níwájú ọlọ́run bí ó tiẹ̀ wà náà tí ó kọ́kọ́ jẹ́ ọ lọ tọ́ná òun náà ni ìwà rẹ̀ sí àwọn alábàgbé ẹ̀ ìwà rẹ̀ sí àwọn aládùúgbò rẹ̀ arábìnrin kan wọ́n sọ ọ̀rọ̀ rẹ̀ níwájú ànábi sallallahu alayhi wa sallam wọ́n ní arábìnrin náà a máa yan náfìlà lóru a máa gba àwẹ̀ àgbàsọ́rẹ̀ kódà a máa sọ̀pọ̀lọpọ̀ ìtọrẹ àánú ṣùgbọ́n nǹkan kan tọrọ rẹ̀ kù sí èpè ni ọ̀rọ̀ burúkú ń bẹ lẹ́nu ẹ̀ a ṣépè fún gbogbo àwọn aládùúgbò a sọ̀rọ̀ burúkú sí àwọn alábàágbé rẹ̀ wọ́n nílò òjíṣẹ́ ọlọ́run kí ni ìdájọ́ orú obìnrin báyìí pẹ̀lú gbogbo náfìlà pẹ̀lú ìtọrẹ àánú tí máa ń ṣe anábì ní hiya fi min ahli nar anábì lọ́mọ anani nítorí wípé bóun ló ti fẹ́ bọ́ gbogbo àwọn tó ti sọ̀rọ̀ burúkú sí gbogbo wọn náà ni wọ́n gbẹ̀tọ̀ wọn lọ́wọ́ ẹjọ́ gbọdọ̀ kìyàmà ẹ̀yin arúsàn ọlọ́run ẹ kí a ṣe dáadáa pẹ̀lú àwọn alábàgbé wa nínú àwọn ìfarani alábàgbé òun náà ni kéèyàn mọ wùwà pẹ̀lú ìyàwó alábàgbé yẹn ẹlòmíì gbogbo ìyàwó àwọn tẹ́nàǹtì rẹ̀ pátá láńlọ́ọ̀dù gbogbo wọn gbogbo àwọn tí wọ́n jọjọ wà ládùúgbò ni yóò máa ṣe jàǹbá pẹ̀lú wọn ni ṣé ẹ̀ mọ̀ pọ́kọ ẹni yìí ò mà àbẹ́ ẹ̀kọ́ òun ò mà ṣùgbọ́n dọ̀gbọ́ èdè gbogbo fíìmù yẹn ọlọ́run gbé wá òun náà rí báyìí pé ah àsóhun tí ẹ̀ tún lóore tó ń fẹ́ gbà lọ́wọ́ ẹni yìí yóò lọ dì mọ́ dọ̀gbọ́ èdè àlùkí àmọ́ pé ẹ̀tọ́ òun wà lọ́wọ́ ẹ̀ ó ṣàì gbèrè pẹ̀lú ìyàwó òun gbàtàn bẹ̀ láyé àyàfi tó ń bẹ̀lẹ̀ ó sì yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ọjàlẹ̀kùn ẹ̀ ọlọ́jí owó rẹ̀ kó nulẹ̀ wọ́n wá níta ni wọn ò mọ̀ àwọn èèyàn níta ah, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ará àdúgbò náà ni ó ṣe ṣùgbọ́n wọn ò mẹ́ni tí ó ṣe nínú ìkónira bá aládùúgbò lélẹ̀ ẹlòmíì ń bẹ ó lé tiẹ̀ ó lé àdúgbò náà ni yóò ti sọ gbogbo àwọn ará àdúgbò ó ti mọ̀gbà tán máa kúrò lé ó ti mọ̀gbà tí wọ́n èsì ń lé ó ti mọ̀gbà tí wọ́n ń páàkì ọkọ̀ rẹ̀ kalẹ̀ a sì lọ yọ bátìrì ọkọ̀ rẹ̀ yóò yọ yóò jí sẹ́ẹ̀tì ó ń sẹ́ẹ̀tì gbogbo oríṣiríṣi àwọn nǹkan báyìí ò lè mú jẹ́ o níjọba ìyára kẹyàmà nínú ìkónira bá aládùúgbò ni tí nǹkan bá dáa ó dàbí èèyàn sọ nǹkan lẹ̀ ó yẹ kéèyàn ó rì ládùúgbò ó yẹ ká rí bọ́ọ̀ ń lọ bówó rẹ bá jábọ́ bọ́ bá pín padà bọ̀ ẹjọ́ sẹ́ẹ̀ bá ń rówó ó yẹ ká rẹ̀ ń jọ pé àbọ̀ rí ṣùgbọ́n sórí bẹ́ẹ̀ agbúdọ̀ kíyèsí ẹ̀tọ́ àwọn aládùúgbò wa lọ́wọ́ wa ká má fi ara ní ọmọlàkejì bákan náà kí èèyàn ó máa bà ọmọlúàbí ọmọlàkejì rẹ̀ jẹ́ pàápàá jùlọ aládùúgbò rẹ̀ kọ́ ọ máa fẹnu àìda kan ọmọlúàbí ẹ̀ sọ̀rọ̀ rẹ̀ láìda ṣòfófó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èpè máa gbé aládùúgbò rẹ̀ ṣépè máa bú àwọn aládùúgbò àbí kò tiẹ̀ dóńdó opó fẹ́ gbẹ̀mí ẹlòmíì ọ̀dọ̀ pé ikú làwọn ò yanjú ẹ̀ lẹ́lẹ̀ aládùúgbò ni wọ́n o ilé kan náà jọ ń gbé o tẹ́nàntì àti landlord wọn ni táwọn ọba para àwọn lé ní àwọn para àwọn síjọba lọ́rùn ẹ lè para yín ìjọba lọ́rùn kò dí ìjọba lọ́wọ́ ìjọba tó ń bètò tiẹ̀ lọ ẹ bá para yín kò sì kò dí ìjọba pé para yín síjọba lọ́rùn ẹ kàn para yín lásán kò dí iṣẹ́ tìjọba kò dí lọ́wọ́ kódà ìjọba ò pé ẹ para yín gan kéèyàn ó fara ní ọmọlàkejì gbẹ̀mí ọmọlàkejì pàápàá jùlọ àwọn obìnrin nígbà míì tán bá pọ̀ níbi tán ti ń gbélé ìjà ni wọ́n á jà wọ́n á ya sọmọ́ra wọn lọ́rùn gbogbo oríṣiríṣi àwọn nǹkan báyìí Islam ò nífẹ̀ẹ́ sí ọlọ́run ọba lòdì sí aládùúgbò sí aládùúgbò a ṣe dáadáa síra wa a gbọ́dọ̀ máa ní ìtẹ̀mọ́ra fúnra wa nítorí pé ọ̀pọ̀ ni ọ̀rọ̀ tí anabi sọ sallallahu alayhi wa sallam nípa ẹ̀ṣẹ̀ tó ń bẹ níbi kéèyàn máa fi ara ní aládùúgbò rẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni onítọ̀hún ò ní wọ àlìjánná gbogbo ẹnikẹ́ni tí àwọn alábàágbé rẹ̀ tí wọn ò bá fọkàn balẹ̀ sí aburú ọwẹ́ ta ni ṣé lágbájá ẹ mọ̀ ṣàmọ́dọ̀dọ̀ ẹ̀ ṣé tàmọ̀dọ̀ aa kì í ṣèyàn rí o akàn rárá ń pa á tì ládùúgbò ni o ẹ̀rà máa ṣọ́ra fún o èso àdúgbò wa náà nìyẹn o ànábì ní gbogbo ẹni tí wọ́n bá ń sọ bẹ́ẹ̀ nípa rẹ̀ kò ní wà lìjẹ̀nà ṣé ẹnikẹ́ni tó rí ó jẹ́ kódà kọjá àfa ah àfa burúkú ni ọ̀nà ilé rẹ̀ ẹ̀wù ẹ̀mọ́gbọ̀nà bẹ́ẹ̀ o gbogbo ẹni tó bá ti ń sọ bẹ́ẹ̀ nípa rẹ̀ ànábì ní kò lè ṣe kí ni o kò lè wọnú àlìjẹ́nà bákan náà òjíṣẹ́ ọlọ́run ọba ní ayé yìí ò ní parẹ́ nínú àmì òpin ayé òun náà ni wípé aládùúgbò wọn máa yọ nǹkan ìjà síra wọn wọn làwọn para wọn ànábì nínú àmì òpin ayé ni èdèàìyedè ó ṣẹlẹ̀ láàrin àwọn aládùúgbò méjì wọn á sì lura wọn pa ànábì ní tẹ bá ti ń rí nǹkan yẹn ẹ lọ mọ̀ pa àmì òpin ayé ni nínú àmì òpin ayé ọmọ ìyá méjì wọn para wọn nínú àmì òpin ayé òun náà ni kí bàbá kọ́ ọmọ pa bàbá ẹ̀ mẹ́rin kí lóde tó fi pa bàbá rẹ̀ òun ti ń wọ̀nà ẹ̀ ọ̀pá bàbá tó nínú àmì òpin ayé ní gbogbo àwọn nǹkan yìí abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kọ́mọ́sẹ̀ sọ wà níbi àbúrò yìí الحمد لله وحده ثم الصلاة والسلام على من لا نبي بعده محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه عباد الله اعلموا أنه من سعادة المرء الجار الصالح وهذه من وددته من شقاوته وذلك لقوله صلى الله عليه وسلم من سعادة المرء المسلم المسكن الواسع والجار الصالح والمركب الهني وقوله صلى الله عليه وسلم خير الأصحاب عند الله تعالى خيرهم لصاحبه وخير الجيران عند الله خيرهم لجاره عباد الله لا تهكرن من المعروف شيئا تجاء جيرانكم من إتعام وإهداء وتهنية وتهزية وإصلاح طريق وإماتة الأذى عن الطريق وإذهاب ما يجلب لهم ضرر من الرائحة الكريهة والصيحة والفوضى وغير ذلك قال النبي صلى الله عليه وسلم يا نساء المسلمات يا نساء المسلمات يا نساء المسلمات لا تحكرن جارة لجارتها ولو فرس نشاط عباد الله حذارا حذارا من لعن الجيران والثناء عليه بشر فإن ذلك عند الله مشهودا ولقد ثبت في في الحديث الصحيح أن الصحابة مروا بجنازة فأثنوا عليه بشر وقال النبي صلى الله عليه وسلم وجبت له النار وأردف قائلا أنتم شهداء الله في الأرض وكان النبي صلى الله عليه وسلم لا يستهين بشأن الجيران ولذلك قال ما زال جبريل يوصيني بالجار حتى ظننت أنه جاعل له ميراثا عباد الله إن مما تجر الإشارة إليه أن هذا الإحسان والحقوق ليست مقصورة على المسلمين فحسب بل يتعدى إلى غير المسلمين وعن مجاهد قال كنت عند عبد الله بن عمرو وغلامه يسلخ شاة فقال يا غلام إذا فرغت فابدأ بجارنا اليهودي فقال رجل من القوم اليهودي أصلحك الله قال إني سمعت رسول الله صلى الله عليه وسلم يوصي بالجار حتى خشينا أنه سيورثه وحديث الغلام اليهود الذي زاره النبي صلى الله عليه وسلم في على سرير في سرير مرضه ليس عنا ببعيد عباد الله وهذا مما يدل على أن الإحسان إلى الجار عام للمسلمين ولغيرهم نسأل الله العلي القدير أن يوفقنا جميعا أدوك أن يودولون أترويكاتي قولون فنبي محمد صلى الله عليه وسلم يا رسول الله nínú àmì oríire bọ́lọ́run ṣetán tó fẹ́ gbàdúrà èèyàn òun náà ni kọ́lọ́hún ó tó yàn papọ̀ mọ́ aládùúgbò dáadáa nínú àmì oríire ni nínú àmì àánú ọlọ́run ni nínú àmì ìdààmú ìfòòró òun ni kéèyàn ó pé pọ̀ kéèyàn ó tò pọ̀ pẹ̀lú àwọn alábàágbé aládùúgbò burúkú nínú àmì ìdààmú nínú gbèsè ayé ọmọnìyàn ni torí pé kò sí bó o ṣe fẹ́ mọ̀ ṣe gbogbo ohun tí ò ní dùn mọ́ ló mọ̀ ẹ́ látara wọn gbogbo ohun tí wọn ò fi fẹ́ mú ọ sì sọ òun náà ni wọ́n máa ṣe gbogbo ìwà tí wọn ò fi fẹ́ mú ọ sì wà wò òun ni wọ́n máa wò sí ọ ìdí nìyí tó fi dẹ́kẹ́ bẹ́ẹ̀ yẹn ṣe ń sẹ̀sà ìyàwó tó dáa láti fẹ́ kéèyàn sẹ̀sà àdúgbò téèyàn fẹ́ gbé kéèyàn sẹ̀sà àwọn téèyàn fẹ́ bá gbalé papọ̀ ọ̀fẹ́ rẹ́ǹtì ilé wo àwọn tí wọ́n ń gbé bẹ̀ dáadáa kó tó gbalé síbẹ̀ ni àwọn nǹkan alimaskanu sọ̀l wáàsì ilé ilégbè tó tó ọ gbé kéèyàn máa gbé tọmọnìyàn bá mánéjì ibìkan yóò mọ̀ kó mánéjì ẹ̀ ṣùgbọ́n tó bá bi léèrè pé kí lòun fẹ́ yóò wù kó ń gbélé tó tó lò fóun àtẹbí àtàrà òun tálejò bá tún dé tó ṣe é gbàlejò sí ànábì nínú àmì oríire ni nínú àmì dáadáa ni látọ̀dọ̀ ọlọ́run abẹ́lọ́run ọba subhanahu wa ta'ala kọlọ́n kó kọ́lé àlùbáríkà fẹ́ni kọ̀ọ̀kan wa bákan náà wàlìjáàrú sọ̀ọ̀lì nínú àmì orí ọlọ́run òun ni kọ́lọ́n ó fún yàn ní àwọn aládùúgbò dáadáa àwọn alábàágbé dáadáa ẹnu pọ̀ máa ń kọjá níwájú ìta wọn lójoojúmọ́ ọjọ́ kìíní wọn ò rí ọ ọjọ́ kẹta wọn ò rí ọ wọn ó sì wá wálé ah, àárín kẹ́ kọjá òun lójú ká wá béèrè sí nǹkan o àwọn aládùúgbò kan àwọn aládùúgbò kan sì ni wípé níbi tó o máa gbà kọjá lójoojúmọ́ òun wọ́n á sì lọ pa ìgò síbẹ̀ ọ̀kún lọ yọ afárá tó wà ń bẹ̀ àwọn ò fẹ́ kí mọ́tò rẹ̀ kọjá ń bẹ̀ mọ́ bìkọ sọ́nà bẹ́ẹ̀ wọ́n lọ dí bẹ̀ ọ̀nà ni àwọn aládùúgbò kan náà nìyẹn. sọ anabi sallallahu alayhi wa sallam anabi jẹ́ kó yé wa wípé nínú àmì oríire àmì oore ọlọ́run oníkọ́lọ́run kó tó èèyàn papọ̀ mọ́ àwọn aládùúgbò dáadáa bákan náà wal markabul hani nínú àmì oríire àmì oore ọlọ́run òun náà ní kọ́lọ́run kó fúnni ní nǹkan ọ̀gùn tó fi yàn lọ́kàbalẹ̀ eléyìí ó ń bẹ nígbà anabi sallallahu alayhi wa sallam lásìkò tiwọn àwọn nǹkan ọ̀gùn bíi ràkúnmí bíi kẹ́tẹ́kẹ́tẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nínú fìtínà nínú ìdààmú ayé òun náà ni kó o sọ pé o ní nǹkan ọ̀gùn kí nǹkan ọ̀gùn kó má yọ ìdààmú kó nù gbèsè ayé ẹlòmíín bẹ owó tó yẹ kó fi san owó iléèwé ọmọ rẹ̀ ọkọ rẹ̀ lọ́gbàá owó tó yẹ kó fi dá nǹkan gidi ṣe tó yẹ kó fi jẹun ọkọ̀ yìí lọ́gbà tọkọ̀ yìí bá ti gbà láàárọ̀ kó tó tó wákàtí kan yóò ọ̀tọ̀ ni pé ọkọ̀ ń gbé èèyàn kiri ọ̀tọ̀ ni pé èèyàn ń gbé ọkọ̀ kiri ìyàtọ̀ ń bẹ nínú méjèèjì torí pé téèyàn á fẹ́ máa ṣàdúrà kéèyàn máa kọ́ máa là á pé ọlọ́run dákun fún mi lọ́kọ̀ tí ó máa gbé mi kiri ṣùgbọ́n ẹlòmíràn gbà òun lọ́kọ̀ kan tó ń gbé kiri tó bá jẹ́ pé wọ́n ló gbé kiri kì í sọkọ̀ yẹn nígbà tó bá lọ lọ́kọ̀ tó ní kò lè dé lára sẹ́yìn pé èyí sọ kó òkú ẹ̀kan lọ ra kẹ̀kẹ́ rẹ̀kẹ́ ò dé lára kò sì ní gbépo sọ ọlọ́run ọba kọ́ láti bẹ̀rẹ̀ kọ́ sàánú wa ẹlòmíì àdánwò tó kó sí rẹ̀ lọ́rùn láyé òun náà ní pé dandan lọ́wọ́ sáfẹ́ gun mọ́tò ọwọ́ lọ sí búṣà ọ̀tọ̀ lọ rímù ọ̀tọ̀ <laughs> lọ ra gbogbo ẹ̀ náà wá bá a tó jọ tọkọ̀ ń bá pariwo jù táyà lè bọ́lẹ̀ lórí eré so àdánwò ni so ti àwọn ẹni ọlọ́run tán bá lákèsí tán bá rí pọ́kọ̀ kan dà wọ́n láàmú ó ta wọ́n ti fẹ́ fún ọ ní wàhálà jù hmm, àdánwò lélẹ̀ káwọn ọmọ fẹsẹ̀ àwọn rẹ̀ ó àwọn àbíká fẹ́ra mí so nínú àdánwò kéèyàn máa sára òun ni tó bá ti rí ọkọ̀ ń gbó tí ọkọ̀ gbé dé gbé wọnú ọmọ tó gbé ọ̀sán kalẹ̀ tí ń ta ọ̀sán gbogbo gbà rẹ̀ lé kó fi dànù kí èsàrà níbi ọkọ̀ tó ọ̀sẹ̀ lọ́gbẹ̀hùn kí èsà lọ dá ọkọ̀ ń padà àbí ọlọ́ta kó fowó ṣe nǹkan mi so àkíyèsí èèyàn gbọ́dọ̀ máa lákìyèsí gbogbo nǹkan anabi sallallahu alayhi wa sallam anabi ní tí ọlọ́run bá ṣàánú èèyàn tí ò fi ilé tó ń gbé dà ọ́ láàmú tí ò fi àwọn aládùúgbò rẹ̀ dà ọ́ láàmú ọlọ́run tó wá jogún nǹkan ọ̀gùn fún ọkùn fi da ọláàmú òòrè ní ọlọ́run subhanahu wa ta'ala èyí tá a fẹ́ lò ń bẹ̀ òun náà ni àwọn aládùúgbò dáadáa bákan náà òjíṣẹ́ ọlọ́run ó ń sọ fún anú ọ̀rọ̀ rẹ̀ wípé èyí tó dáa ẹni tó dáa nínú yín òun náà lẹni tó dáa sáwọn aládùúgbò rẹ̀ ẹ̀yẹ rúṣin ọlọ́run a ò gbúdọ̀ fojú kéré dáadáa kankan sí àwọn aládùúgbò wa gbogbo sí àwọn aládùúgbò wa ẹ ká gbìyànjú kí a máa ṣe ó bẹ̀rẹ̀ láti bí ìfúnni lóúnjẹ ó bẹ̀rẹ̀ láti bí ìfi ìfúnni lẹ́bùn ó fi débi kákíra ẹni kú oríire ó bímọ ni ó ṣèyàwó ni ó kọ́lé ni ó rọkọ̀ ni ó lọ́ọ́ kí kódà kọ́ mọ̀ jẹ́ mùsùlùmí pé mo gbọ́ pé ẹ ra ọkọ̀ ọlọ́run ó fòrè sí o ọlọ́run ò ní ṣe ní pósí ikú yín o nínú ojúṣe mùsùlùmí sí aládùúgbò rẹ̀ ó gbọ́ pé bímọ lọ́ọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí kódà kó má jẹ́ mùsùlùmí lókùrú ìgbà tí àdúgbò ti jọ payín pọ̀ tí ẹ jọjọ wà ládùúgbò máa fún ní ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí aládùúgbò rẹ̀ àwọn ń bèlè ń ta sí ọmọ àyà rẹ̀ nínú Islam bákan náà kí a bára ẹni kẹ́dùn bóyá ìṣẹ̀lẹ̀ láabi kan ó ṣẹlẹ̀ sí aládùúgbò rẹ̀ má sọ pọ́lọ̀ ń lo mọ̀ má sọ bẹ́ẹ̀ o lọ kí bá a kẹ́dùn nípa ohun tó ṣẹlẹ̀ sí ẹni tó bá ní kẹ́dùn nígbà tí nǹkan tí ò tẹ́ni lọ́rùn tó ṣẹlẹ̀ sí yàn àmì kó nífẹ̀ẹ́ yàn ni ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ má ká fi ojú rẹ̀ o nínú wa nínú ẹ̀tọ́ ẹ̀sìn wa lérí wa ò ló wà bákan náà wọ́n náà ń tún ọ̀nà ṣe ládùúgbò oníkòsí ìtọ́kàn wọ́n bẹ̀ olóṣèlú wò lọ́kọ̀ àbí àwọn tó lọ́kọ̀ ló kàn wọ́n níjọ́ environmental ti ń bọ̀ gbogbo landlord pátá àátún ọ̀nà ṣe o mọ̀ wàá sọ wípé kí lọ́kàn tiẹ̀ pẹ̀lú ẹ̀ àwọn tó lọ́kọ̀ nìyẹn kan ẹ̀yin tẹ́ lọ́kọ̀ kọ̀ọ̀kan yìí ó gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ o nínú ojúṣe rẹ ládùúgbò ọ̀rọ̀ náà bàjẹ́ ọwọ́ ní kí lọ́kàn tiẹ̀ kan wá jáná wọn káwá káwá yà wá kí ló jẹnẹrétọ̀ tó ń lò ń tiẹ̀ Islam ni kò gbọ́ sọ bẹ́ẹ̀ o kópa dáadáa ládùúgbò lérí tuntun nǹkan ṣe bákan náà gbogbo nǹkan tó lè jẹ́ ìpalára fún àwọn èèyàn lójú ọ̀nà ẹ̀tọ́ mùsùlùmí ni ká máa mú kúrò bẹ́ẹ̀ ọ̀ ń lọ orí pé ìṣó kan ń bẹ àbí ìgò kan àbí ọ̀pálámbá kan ń bẹ lójú ọ̀nà àwọn èèyàn ò sì ní kíyèsí ṣùgbọ́n wọ́n ti rí lọ mú kúrò bẹ́ẹ̀ nínú àmì ìmánì òun ló wà nínú ojúṣe àwa mùsùlùmí ni bákan náà ká jìnnà sí gbogbo ohun tó lè kó ìnira bá ọmọlàkejì bá aládùúgbò wa ká jìnà sí ẹni onílé màmá kọ síbẹ̀ pé ilé yìí tóun ò tí ì parí o ẹnikẹ́ni kò gbúdọ̀ yàgbẹ́ sí uncompleted building ilé tóun kọ́ yìí o ibẹ̀ gan ni tọ́lẹ̀ títí ìwà àtọmọ tẹ́ bá ti yàgbẹ́ sínú kí ọ̀dà ìbẹ̀rẹ̀ lọ dà sí inú ilé onílé yẹn tó bá débẹ̀ kò ní sàdúrà fún yìí yóò mọ ọ̀rọ̀ gan pé sáwọn tó fẹ́ bá gbàdúgbò lélẹ̀ tí wọ́n rí n tó dáa báyìí náà sì fi gbẹ́ bàjẹ́ eléyìí kò gbúdọ̀ jẹ́sì sí mùsùlùmí ìwà tí ò dáa ni bákan náà ilé ó ń lé ìbẹ̀rẹ̀ ló ń dalẹ̀ sí tó ṣe wípé ìwọ náà kò lè tẹ́ ọlọ́run kàn ṣe bẹ́ẹ̀ sí ìwọ náà gbogbo àwọn nǹkan wọ̀nyí kò yẹ kí wọ́n máa ká mùsùlùmí mọ́ di gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí pé ẹ̀kọ́ ẹ̀sìn wa ó ti ṣàlàyé fún wa pé àwọn nǹkan wọ̀nyí ò dáa bákan náà ariwo gèè kádùgbò ọmọ ríbi sùn ká máa pariwo yèè bí ìgbà tó ti pàwọ́ nìkan lọ́lọ́run dáyé fún eléyìí kò sí nínú ìṣesí mùsùlùmí gbogbo tá a bá fẹ́ ṣe nínú ìjọsìn wa ká ṣe nínú ilé ìjọsìn wa kí a má fi ariwo ká má fi dí àwọn èèyàn lọ́wọ́ nítorí pé tó bá ní mùsùlùmí ni ọ ẹlòmíì náà ń bẹ tó ń wéṣe mùsùlùmí o gbọ́dọ̀ fi ti jẹ́ mùsùlùmí tiẹ̀ kò fi dí tẹlòmíì lọ́wọ́ so gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni ẹ̀kọ́ tí ẹ̀sìn Islam tó kọ́ wa ẹ̀yẹn rúṣin Ọlọ́run anabi sallallahu alayhi wa sallam ànábì pé àwọn obìnrin ó ní mo pé ẹ̀yin obìnrin mùsùlùmí ẹ má fojú rénà dáadáa sí àwọn aládùúgbò yìí kódà kó ṣe wípé èyí tó kéré nínú ẹran tẹ́ ẹ pa ẹ lọ fún aládùúgbò yìí náà ìwọ náà gbà ń gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ẹwà Islam òní eléyìí jẹ́ bákan náà ẹ jẹ́ ká gbìyànjú kí á jẹ́ kí àwọn aládùúgbò wa kí wọ́n máa sọ dáadáa nípa wa eléyìí ìjọsìn kan ni lọ́tọ̀ fún ẹni tó bá mọ̀ bẹ́ẹ̀ ìjọsìn kan òun ni lọ́dọ̀ ọlọ́run nínú téèyàn fi máa ń súnmọ́ lọ́hùn ọ̀kan lélẹ́yìí jẹ́ kéèyàn ó ṣe dáadáa àtẹni tó mọ o àtẹni tó mọ o nínú àwọn aládùúgbò rẹ kó o ṣe dáadáa sí wọn débi wípé ó wà ń bẹ̀ o ò sí ń bẹ̀ o dáadáa ni wọ́n ń sọ ń parí. eléyìí tí kìí sì ṣe pé òun ṣe nítorí kan máa yìn ọ́ o òun ṣe nítorí tọ́lọ̀. anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó jẹ́ kó yé wa ní ọjọ́ kan tí anabi ń kọjá òun àtàwọn sọ̀hábà wọ́n kọjá níbi jìnísà kan ẹnìkan jáde láyé bẹ́ẹ̀ ni yìí ti jáde láyé àwọn ènìyàn wa ń sọ pé ah, ẹni rí lọ èèyàn dáadáa lọ ànábì ní wajabat ìgbà tí wọ́n tún ṣe sáà wọ́n tún kọjá níbi jìnísà kan àwọn èèyàn ní à ah, ṣé bàbá yẹn ti kó ti kó olórí ibu ni olórí ibu èèyàn lọ á ah, tiẹ̀ sinmi ànábì ní wajabat àwọn sàbí wa ń béèrè pé kí ni tó mọ wajabat ànábì ní ṣe rẹ ni tí wọ́n ròyìn rẹ̀ dáadáa yẹn àlìjẹ́nà ti dẹ̀tọ́ fún un ṣùgbọ́n sí ẹrẹ́ni tí gbogbo ayé ń sọ pé ẹni bí lọ sóhun ti ẹ̀rọ nu èèyàn máa kú ànábì wájaba ti àlehin náà ti dẹ̀tọ́ fún un nítorí pé antum shuhadahu Allahi fil ard sí ẹrẹ́yìn yìí náà ẹ̀yin náà lẹ́lẹ́rìí ọlọ́run lórí ilẹ̀ ntẹ́ bá ti fẹnu yín sọ náà ó ń dọ́gba pẹ̀lú ntọ́lọ́run ó ṣe fẹ́ nìyẹn so látara àdéhélé má dòńdò wípé bá dìyẹ dà mí lóògùn nù má fọ lẹ́yìn ìgbà mi ń bẹ wọn àdúgbò àsentí ọ̀dá sí ọ ìwọ wo ṣe dáadáa ìwọ ṣe dáadáa ẹni tí ń ṣàì dá sí ni téèyàn ń ṣe dáadáa sí tí ń ṣàì dá sí ni téèyàn ń ṣe dáadáa sí tí ń ṣàì dá sí ni téèyàn ń ṣe dáadáa tó bá fẹ́ sọ̀rọ̀ yóò gbé olùsí rẹ̀ náà èèyàn dáadáa ni náà bẹ̀ tó lùsí ni yóò bu ṣùgbọ́n òun náà ò ní lè pamọ́ pé ah tẹ́ bá rí ní tí mo wojú ẹ̀ rí mo rò pé yóò sọ̀rọ̀ ni ẹlòmíì máa máa tí ó pé torí kò sọ̀rọ̀ ní ó fi ṣe òun rò pé yóò sọ̀rọ̀ ni òní sọ wá sọ̀rọ̀ ó lò sí rẹ̀ ò sọ̀rọ̀ só lò sí tún ló tún yẹ kó pè so kéèyàn máa ṣe dáadáa tèèyàn nítorí wípé o ò ṣe nítorí tẹnikẹ́ni nítorí tọlọ́hún olùfin ṣe ọlọ́run ó sì san ọ́ lẹ́san tó ju ẹ̀san tí ẹnikẹ́ni lè san fún ọlọ́ ẹ̀yìn ẹrúsàn ọlọ́run aládùúgbò wa àjọra lè papọ̀ mọ́mú lè tiẹ̀ mọ́ tiẹ̀ nítorí pé òun ò tí ì rówó kọ́ tiẹ̀ ẹrẹ lomi yọ yàyàn lẹnu ẹni tí ẹjọjọ ra ilẹ̀ papọ ẹni yóò tí ìrówó kọlẹ tiẹ yóò sì wá lọ gbé yóò gbé lébi tẹni yóò yóò mú nígbà tẹni ẹ bá yóò ah, ẹ kò sí bá àwọn kò lọ sí tọlọ́pàá ah, ẹni yóò àwọn yóò ọjọ́ ṣe sùúrù fún ìwọ̀n bẹ́ẹ̀ ìtọ́sẹ́kùn bá kọ́ bẹ́ẹ̀ kódà kéèyàn ó mú an inch inch kan báyìí nínú ilé onílẹ̀ nídọ̀gbìn dalẹ̀kì àmọ́ ọ̀pọ̀ inch kan ká tó wá sọ yìí plot lóbi jẹ́ pé máa ń ṣe ní ilé ìmọ̀ ẹ rọpọlọpọ àwọn ilé ìjọsìn míì wọn bá tún sọ pé gbàtàn tó fi ṣe fẹ́ǹsì ilé ìjọsìn tún lọ múlẹ̀ onílẹ̀ ilé ìjọsìn lọ lẹ́yìn nígbà ẹ pé ilé ìjọsìn ilé ìjọsìn tẹ́lẹ̀ ti ń pe olúwa ẹ tún lọ múlẹ̀ onílẹ̀ mọ tìyín ṣe báyìí lọ́yẹ̀kẹ́ fà pẹ́rẹ́ lélẹ̀ tọ́ ọlọ́run mọ̀ ṣàánú wa báyìí o so látara àdí eléyìí gbogbo bó ti wulẹ̀ kó rí ìwọ tó ọmọ pé o ní ìdí ilẹ̀ tọ́pọ̀ èyí sí ra plọ́ọ̀tì tọ́pọ̀ ọwọ́ rẹ̀ ìplọ́ọ̀tì o tún lọ dọ́gbọ́n mú tẹlòmíì o lè ní wọ́n ń pè yàn o lè ní ọ́ kódà kọjá àfa àkọjẹ́ wòlíì o lè nìyẹn èyí tó ti jẹ́ tiẹ̀ ń gba tító pẹ̀lú ẹ̀ dúró pẹ̀lú ibi tó mọ̀ mọ́ fara ni torí pé èyí tó lọ mú mọ́ tiẹ̀ ń ẹlòmíì ló nìyẹn mọ́ mú tẹlòmíì kódà jẹ́ wọ́n mú tiẹ̀ yọ̀ǹda rẹ̀ fún wọn kàkà tó fi mú tẹlòmíì tí wọ́n bá mú tiẹ̀ tí wọ́n bá ń dandan láwọn fẹ́ mu yọ̀ǹda ẹ̀ fún jẹ́ wọn máa mú lọ kálàfẹ́ ò lè wà eléyìí ni ìwà mùsùlùmí ẹni tó gbàgbọ́ yé ọ̀rọ̀ ọlọ́run àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí pé gbogbo tẹ́ ń jà sí òun náà àti ìwọ tó ń jà sí àti ẹni tó lòun lòun ní gbogbo yín náà ilẹ̀ wọn ṣàgbà gbogbo yín ẹ padà fi ilẹ̀ náà ni ẹ̀yẹ rúsan ọlọ́run ẹ má jẹ́ ká fojú kéré nǹkan kan nípa dáadáa ṣíṣe sí àwọn aládùúgbò wa o anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ní gbogbo ìgbà tí jibril tó bá ti mú kuraani wá bá mi kó tó lọ yọ sọ fún pé ìwọ muhammad ọ̀rọ̀ àwọn aládùúgbò dọ́wọ́ rẹ o ọ̀rọ̀ àwọn aládùúgbò dọ́wọ́ rẹ o ọ̀rọ̀ àwọn aládùúgbò dọ́wọ́ rẹ o anabi ní débi kí mo wá wò pé àṣé ṣé tí n bá kú gan ṣé ìṣẹ́pá àwọn aládùúgbò yóò jẹ́ inú ogún mi báyìí bánabi ṣe ń kì mí nílọ pé kí n ṣe dáadáa kí n ṣe dáadáa bí jibril bó ṣe ń kí anabi nílọ sallallahu alayhi wa alayhi wa sallam ẹ̀yà rúṣin ọlọ́run ẹja tún tẹ̀ mọ́ wa létí dáadáa ṣíṣe dáadáa sí àwọn aládùúgbò wa kò mọ lórí ẹni tó jẹ́ mùsùlùmí nìkan o ẹnikẹ́ni tó bá jẹ́ aládùúgbò wa yálà ó jẹ́ mùsùlùmí ni àbí kì ṣe mùsùlùmí ọ̀kan nínú àwọn sọ̀hábà àáfàá wa Abdullah ibn Amr kọ́lọ́ wọn bá kí ó bá yọ́nú sí i ó pa ẹran ní ọjọ́ kan ó wá ní kí ọ̀kan nínú àwọn ọmọ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ kó bóun ṣe ààyàn ẹran o kó bóun kún kó gèsì wẹ́wẹ́ nígbà tẹ ọmọ yẹn wá ṣe é tán ó wá sọ fún wípé tọ̀ mo fẹ́ pin fáwọn aládùúgbò mi ni ó wá ní níbi oníkóhun ti bẹ̀rẹ̀ ó wá ní so orílẹ̀ tó tẹ̀lé lèmi yìí aládùúgbò mi Yahudi ni Júù ni kì í ṣe mùsùlùmí ọ̀dọ́ rẹ̀ ni kò ti ṣe kí ni o kò ti bẹ̀rẹ̀ sí pin ẹnìkan wá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ Abdullahi ọmọ Amur ó wá ní à bóò ló ṣe jẹ́ ẹni tí ì ṣe mùsùlùmí ọ̀dọ́ rẹ̀ ló ti fẹ́ bẹ̀rẹ̀ pínpín ẹran tó pa yìí abdullahi ibn amr ó wá sọ fún un pé bẹ́ẹ̀ ni ìbéèrè tó béèrè ń ó lágbára kọ́lọ̀ ń kó tún ọ ṣe ni ṣé wọ́n gbọ́n tánàbí sallallahu alayhi wa sallam tánàbí sọ ni pé ànábì ní jìbìrìl ó ń kìlọ̀ fóun ní gbogbo ìgbà wípé ẹ̀tọ́ aládùúgbò aládùúgbò aládùúgbò aládùúgbò kò wọ́n mójútó ṣèyẹn túmọ̀ pé tí jìbìrìl bá sọ yẹn fánàbí sallallahu alayhi wa sallam ó ti ó ti ṣe mọ́ wa náà lára aládùúgbò wa ẹni tá a bá ti lè jẹ́ aládùúgbò yálà ó jẹ́ mùsùlùmí ni àbí kìí ṣe mùsùlùmí bákan náà ẹ jẹ́ ká tún kẹ́kọ̀ọ́ nípa ìṣesí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam anabi tánábì bá ń kọjá anabi jẹ́ ẹni rere gbogbo èèyàn ni máa ń kí òun náà máa kí gbogbo èèyàn ó jẹ́ mùsùlùmí o kìí ṣe mùsùlùmí o ànábì ó máa kí gbogbo èèyàn sallallahu alayhi wa sallam ọmọdé ọmọ èké kan wa máa ń bẹ tánábì bá ti ń lọ yóò kí ànábì ànábì náà ó kí ànábì ó dùn ó ó kí gbà bá ń kí àgbàlagbà sallallahu alayhi wa sallam ànábì ó kí ọmọ yìí sì ní kìí ṣe mùsùlùmí bàbá rẹ̀ náà kìí ṣe mùsùlùmí júù ni ìgbà tó wá dídọ́ kan ànábì ń sàn kọjá ànábì ò rí ọmọ yẹn níta ànábì wá wọlé ńjọ́ kan lọ ó béèrè ẹ̀ pé ah, mi tí mo máa kí tí mo bá ń kọjá ah, ara ò yá ni ó ń bẹ nínú ilé báyìí gan ànábì níbo ló wà wá júwe ànábì wá wọlé ànábì lọ bá ọmọ yẹn bàtà ànábì ànábìrì pé n tó ń ṣe ọmọ ẹ̀hún ó ti wọ̀ lára púpọ̀ àìsàn ti wọlé sí lára púpọ̀ ànábì sallallahu alayhi wa sallam ànábì wa wọ ọmọ náà títí ànábì wa ń sọ fọmọ yẹ pé atashadu an la ilaha illallah so o lè sọ pé mo jẹ́rìí pé kò sẹ́ni ìjọsìn tọ́ sí àti pé ànábì Muhammad ṣe ọlọ́run ìgbà tí ànábì sọ̀rọ̀ yìí fún ọmọ yìí ọmọ yẹn wá ń wojú bàbẹ́ torí pé jù ni wọ́n sì mọ̀ túmọ̀ ọ̀rọ̀ tó bá ti sọ nǹkan yẹn ó ti gba islam náà nìyẹn ìgbà tọ́mọ yẹn ń wojú bàbá rẹ̀ bàbá yìí wá wojú ọmọ yẹn padà ó nírè ọmọ èyí tí muhammad ní ọzọ ní ọzọ jẹ̀mọ́ tànàbí ọba dá sí bàbá òun só tiẹ̀ léjọ́ wọnú lẹ̀ ọ̀nà tó bá ti ní kó sọ náà ní kó sọ ọmọ yẹn bá ṣe ashadu an la ilaha illallah anna muhammad rasulullah bó ṣe ń sọ tán báyìí ọmọ yẹn sì dákẹ́ anabi wa ni alhamdulilayi lẹ́dí ànkọ́dàhù minan nar ọpẹ́ ní fọ́lọ́n tó la ọmọ yìí níbi ìyá náà tó látara àdí eléyìí bánabi tó bá jẹ́ ni tí ò dáa níwà ni bàbá yẹn gun òtí ẹ̀ lè jẹ́ ó wọnú ilé ẹ̀ tún wá wo sábàbí oore tánàbì jẹ́ fún ọmọdé so látara àdí eléyìí ó dọ̀wọ́ ẹnì wa o ká má sọ wípé aládùúgbò wa kì í ṣe mùsùlùmí ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí aládùúgbò ká fún un ẹni tó jẹ́ aládùúgbò wa tó jẹ́ mùsùlùmí ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí aládùúgbò gẹ́gẹ́ bí mùsùlùmí ká ẹni tó aládùúgbò wa tó jẹ́ mùsùlùmí tó tún jẹ́ aládùúgbò tó tún jẹ́ ẹbí wa mẹ́ta ní tiẹ̀ gbogbo àwọn ẹ̀tọ́ wọ̀nyí ẹ má jẹ́ ká fi dùnra wa eléyìí gan ni àṣepé ìgbàgbọ́ nínú Islam kì í ṣe pé mọ́kú ti ní kírun mo ti ń kírun wọ́n ti ní gbà ẹ̀ mo ti gbà gbogbo èyí náà ni máa ń pa á pọ̀ tí máa ń jẹ́ kó sùn wọn sẹ́yìn kó lọ́rìn níwájú Ọlọ́run níjọ́ gbọ́dọ̀ kìí abiola wọn ọba subhanahu wa ta'ala ọlọ́run kọ́ mọ́ṣẹ́ fún wa níṣẹ́ rẹ̀ ṣe gbogbo èyí tá à ń ka kalẹ̀ yìí tẹ̀mí bá gùn ihun tá à ń fẹ̀mí gúngùn ṣe nìyẹn tí òṣùwọ̀n ṣẹ́ rí èyàn ó fi máa pọ̀ ní dáadáa níwájú ọlọ́run ní téèyàn ń fi ṣẹ̀mí ayé yàn téèyàn fi ń ṣe nìyẹn torí gbogbo ẹ̀ náà ló lẹ́sàn lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n bá ṣe wí tó yìí náà jàmáà èèyàn mélòó lóye ẹlòmíì ọmọlẹ́kùn jayé ni níbi kíbànújẹ́ bá ọmọlàkejì ibẹ̀ ni oúnjẹ tiẹ̀ wà ọlọ́run kó má ṣe tiwa bẹ́ẹ̀ mo gbọ́ nínú ìròyìn ní àárọ̀ yìí wípé taxi driver kan wọ́n ní ó lọ gbé ọmọ uh, university of Ọ̀ṣun uh, State University Ọ̀ṣun eh? State University náà gbà tí mo wá gbọ́ iye tí taxi driver ń gbà tó fi gbé lọ́dọ̀ babaláwo yẹn ten thousand naira ó dìdí ẹ̀mí èèyàn wọ́n sì fi ẹ̀mí ọmọ náà wọ́n fẹ̀mí ẹ̀ sọ̀rọ̀ ten thousand naira só ti sanwó owó skul rẹ̀ táwọn òbí rẹ̀ ń san ní skul owó skul táwọn òbí ọmọ yẹn ń san ní skul só ti san wọ́n wá fi odidi ẹ̀mí ṣòfò torí ten thousand naira thousand driver ó ten thousand naira ó sì lọ gbé ọmọ nílé ìwé ó sì gbé lọ ọ̀dọ̀ babaláwo jẹ̀lílì àgbélòpọ̀rọ̀ jẹ̀lílì náà ni nígbà tí èkó ṣe jẹ̀lílì làbúrò tí èsè orúkọ gidi torí pé tán bá ti ń jẹ̀lílì òun ó ti ó kọ rẹ̀ náà nù kọ́lọ́nkọ́ wọlé àtòbí rẹ̀ kọ́ sànù wa àwùjọ táwa bára wa lélẹ̀ yìí o so gbogbo yìí táwa ń gbọ́ yìí náà ẹ jẹ́ káwa ó gbìyànjú bóyá ru wọn náà tá a bá ń gbọ́ ru eléyìí bóyá ó súnmọ́ káwọn náà má ṣe bẹ́ẹ̀ ìdí yìí tó fi jẹ́ pé ọ̀ràn yẹn ló jẹ́ fún gbogbo àwọn àfa kí wọ́n máa sọ báyìí ní gbogbo ààyè èyí tọ́lọ̀ ń bá ti ní yóò jẹ́ tààfà yóò jẹ́ tiẹ̀ ẹ ká sọ òdodo ló lè tún ayé ṣe làwọn èèyàn gbọ́ lẹ́mí wọn ò fi fà sí tọ́lọ̀ ṣùgbọ́n bá jẹ́ pé àfa náà ń sọ̀rọ̀ pé kí ni jẹ́ bẹ́ẹ̀ àwọn kankan bẹ́ẹ̀ tá a bá papọ̀ mọ́ra wọn nísìnyí èèyàn mọ̀ fò bí ẹyẹ sẹ́mọ̀ ìwọ tó ń sọ yùn kí ló ń kọ́ àwọn èèyàn tó látara àdé eléyìí orí fóònù ni kò kò náà wà ní nǹkan kan tá a bá ti pè báyìí tó bá ti ṣe ẹ̀ ló báyìí ọparí níta fẹ́ lò náà nìyẹn àti rìkọ́ọ̀dù ẹ̀ ọparí nìyẹn lórí mímbàrí kí ni gbogbo èèyàn ṣé ń tà náà sọ nìyẹn èyí ṣé èyí tán só lè tún ayé sí ṣé èyí ń lè gbàbàjẹ́ lọ́wọ́ oníbàjẹ́ so lè jẹ́ kí dáadáa ó wù àwọn èèyàn ṣe ẹ wá sọ islam di ẹ̀sìn tó dàbí ẹni wípé kò lè bẹ́ẹ̀ sì ni kò sí tó lè tún ayé ṣe tó tó islam báwọn ẹbí ṣe gbé kalẹ̀ o bá a bá ṣe bẹ́ẹ̀ àlàáfíà ọgbà gbolẹ̀ ayé oníkálukú ọmọ ẹ̀tọ́ oníkálukú ọmọ ẹ̀tọ́ yẹ kó ṣe á sì mọ ẹ̀san tó ń bẹ níbi kéèyàn ó ṣe dáadáa abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó má ṣe fún wa níṣẹ́ rẹ̀ ṣe o ibadallah ẹ̀yin ẹrú ọlọ́run udhkurullaha washkuruhu ala ni'amihi yazidkum ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí àwọn oore tọ́lọ́run bá ń ṣe fún wa ká má fojú kéré oore kankan ẹnu bá a ṣe jókòó yìí oore ni o ẹni tí ó bá lálàáfíà kò lè jó bá a ṣe jọ yìí o a ṣàlàyé fún wa náà àwọn kútùbà kan tó ṣáájú wípé bá a ṣe ń dijú tá à ń pọ̀jú dé báyìí tí èsì bá ń bọ̀ tá a sáré pajú dé ìdẹ̀ra ńlá tọ̀dọ̀ ọlọ́run bọ́ọ̀ bá lajú tí ojú yẹn ò pàdé ó lè ṣẹlẹ̀ o àìsàn míì lè ṣe ọmọnìyàn tó ṣe pé ibi tí ó padà kángun sí o ní pé ojú yẹn ò ní sẹ́ mọ́ yọkàn làkalẹ̀ báyìí náà gbogbo oògùn ayé ni ó lò bí èsì bá ń bọ̀ èsì wọn fọwọ́ kan ojú ń bá náà kò ṣe parí mọ́ jẹ̀mọ́ níjọ́ tó bá ṣẹlẹ̀ séèyàn lèyàn ọmọ yìí ẹnu bí sẹ́ra ń padé bí sẹ́ ń padé yẹn sì nìyí kì í ṣe pé wọ́n ló ń ṣe o bí èsì bá ń bọ̀ kó o tó mọ̀ o ti parí fún rẹ̀ mọ́ kíyèsí so níjọ́ tó wá di pé èsì ń bọ̀ èsì wà lè kanna èlé ń bọ̀ ọkọ̀ wọ́bọ̀ níjọ́ ló tó mọ iyì bí sẹ́ rárá ń pàdé òun ọwá ló ní dúpẹ́ fọlọ́ so ẹ jẹ́ ká máa dúpẹ́ lórí àwọn ìdára tí Ọlọ́run bá subhanahu wa ta'ala ṣe bọ́rọ̀ là ń sọ dẹ́n gbọ́ yìí abẹ́ẹ̀kọ́ bátìrì kan lẹ gbé sétí tó jẹ́ máa gbọ́ àbí nǹkan kan làwọn náà fi sẹ́nu tó fi ń gbé ọ̀rọ̀ jáde iṣẹ́ tí ń lọ níbi ọ̀rọ̀ sísọ téèyàn bá lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ bọ́rọ̀ ṣe ń jáde ẹ̀rọ ọlọ́run ó báyìí ẹ̀dọ̀fóró wa méjèèjì lungs iṣẹ́ tí ń ṣe kó tó ṣe wípé a produce ọ̀rọ̀ kan lẹ́tà kan péré báyìí kó tó lè jáde jàmọ́ kì í ṣiṣẹ́ kéré in tó fi lè mà ìwọ tó lápèjúwe kéèyàn ó ṣe ó rí pé tó bá yá yóò dópin ò nílé sọmọ ọ wà mí wá sálẹ̀ tó bá ti mí wá sálẹ̀ o tún ti rìfíìlì lungs lungs yẹn ni atẹ́gùn ti ti wà ń bẹ̀ tátẹ́gùn bá ti wà ń bẹ̀ atẹ́gùn tó wà ń bẹ̀ yẹn ló tún máa fi sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ lọ tó bá yá yóò tún compress tó bá tún parí yóò tún mi wálẹ̀ yóò tún fi mi síbẹ̀ bí yẹn ṣe ń ṣiṣẹ́ làhán ń ṣe lètè ń ṣe làwọn àgbọ̀dọ̀ òkè àti sàlẹ̀ wọ́n ń ṣe lórí pọ̀ bẹ́ẹ̀ pé bàbá jẹ́mọ̀ bá a ṣe wá ń sọ ẹni ọlọ́ọ̀ni alámínájọ́lá àìnáyìn wọlísàánà wọ̀ṣọ̀fàtẹ́yìn ọlọ́ọ̀ni sì báwa la fún yín ní ahọ́n àtètè méjì àwọn àfọwà ní kílódé tọ́lọ́run fi mẹ́ńṣẹ́ ètè tí ò fi sọ ahọ́n nìkan ahọ́n nìkan ò lè dọ́rọ̀ sọ ètè méjèèjì tẹ́ rí wọn tán bá fẹ́ sọ pé àfẹ́ kó o sọ̀rọ̀ pé ẹ dákun sáà mọ́ gèmi láwọn kò ní ìdí kan gé àwọn ẹ̀ kan gé ó rí iṣẹ́ tètè ṣe kó o torí bàbá pé jáde jẹ́ wọ́n rẹ́ tìsàlẹ̀ kọ́ wá pé bàbá ǹjẹ́ o dúpẹ́ ètè rí láìjọ́ tó ti ń dúpẹ́ pé ọlọ́mọ mọ̀ dúpẹ́ ètè yìí o àwọn yẹn ni ò tiẹ̀ rí nǹkan dúpẹ́ fún ìbáradàlà ẹrúṣẹ ọlọ́run ẹja mọ̀ dúpẹ́ lórí àwọn oore tọ́lọ́run bá ń ṣe fún wa ọlọ́run ó máa ṣàlékún ẹ̀ wala dhikrullahi akbar ìrántí ọlọ́run ló tóbi jùlọ